àánú ah, ẹ yọ̀ǹda ẹ̀ fún mi kó tó lọ màmá yìí múra múra múra múra múra múra ẹ̀tọ́ mi lọ́wọ́ áńgẹ́lì àánú wà ní yọ̀ǹda rẹ̀ fún mi kó tó lọ ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ wà lórí youtube ẹ ṣíà ẹ̀yin tẹ́ ẹ wà lórí instagram ẹ ṣíà ẹ̀yin tẹ́ ẹ wà lórí facebook ẹ ṣíà ẹ̀tọ́ mi lọ́wọ́ áńgẹ́lì àánú ẹni olúwa gbà fún mi kó tó lọ ẹ̀tọ́ mi lọ́wọ́ áńgẹ́lì àánú olúwa gbà fún mi kó tó lọ ẹ̀tọ́ mi lọ́wọ́ áńgẹ́lì àánú ẹni olúwa gbà fún mi kó tó lọ ẹ̀tọ́ ọkọ mi lọ́wọ́ áńgẹ́lì àánú yìí ẹni olúwa gbà fún wa kó tó lọ open your mouth and begin to pray ire mi lọ́wọ́ áńgẹ́lì àánú ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run fọ́nrán ẹgbàá ọmọ mi lọ́wọ́ áńgẹ́lì àánú yìí olúwa gbà fún mi kó tó lọ ọkọ mi lọ́wọ́ áńgẹ́lì àánú yìí olúwa gbà fún mi kó tó lọ ayọ̀ mi lọ́wọ́ áńgẹ́lì àánú yìí ẹni olúwa gbà fún mi olúwa gbà fún mi olúwa gbà fún mi olúwa gbà fún mi open your mouth and pray open your mouth and pray irú èmi lọ́wọ́ áńgẹ́lì àánú yìí ẹ̀mí mímọ́ gbà fún mi ẹ̀mí mímọ́ gbà fún mi kí áńgẹ́lì àdúgbò tó lọ olúwa gbà fún mi bí mo ṣe ń ṣí àlọ́sàn-án tí mò ń kó àwọn ọmọ ọlọ́run wọlé ó yá ó yá ó yá ó yá ẹ̀tọ́ mi lọ́wọ́ áńgẹ́lì àánú màmá yìí gbàdúrà ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run fọmọ ẹjọ́ ẹ fi tara gbà ẹ̀tọ́ mi lọ́wọ́ áńgẹ́lì àánú ó yá gbà fún mi ó yá gbà fún mi mo gbà kó tó lọ ẹ̀tọ́ mi lọ́wọ́ áńgẹ́lì àánú olúwa mo gbà kó tó lọ mo gbà lọ́wọ́ áńgẹ́lì kó tó lọ mo gbà lọ́wọ́ rẹ̀ kó méje ni bàbá mi pè ó lọ́mọ mi wọ́n fẹ́ bá iṣẹ́ fún ọjọ́ méje wọ́n fẹ́ rìn láàrin ẹ̀yin abiyamọ mo súre sínú ayé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti fi ọwọ́ yìí ṣíà gbogbo ọwọ́ tá a ti fi ṣíà ìpàdé yìí lọ́sàn-án yìí ohun tá a ti gbà lọ́wọ́ ọwọ́ yìí ohun tá a ti dáná sun nínú ọwọ́ yìí ohun rere tó yẹ kí ọwọ́ yìí ti gbá mú ó yẹ kó ti gbé ọmọ rẹ jó ó yẹ kó ti mú ríǹgì ilé ọkọ dání ó yẹ kó ti gba iṣẹ́ ó yẹ kó ti gbé ọmọ ọmọ mo sọ tẹ́lẹ̀ lọ́sàn-án yìí ohun gbogbo tá a ti gbámú tá a ti jí lọ tá a ti kó lọ nínú àwọn owó yìí áńgẹ́lì àánú ó ṣàjọpà wọn ló ṣàjọpà ohun tá a ti fọ́ká nínú owó yìí ohun tá a ti sọ ní èèwọ̀ nínú owó tá a fi ṣí àìpàdé lọ́sàn-án áńgẹ́lì àánú tó ń bẹ nínú agbó lórúkọ jésù ó ṣàyẹ̀wò mo ní ó ṣàyẹ̀wò mo ní ó ṣàyẹ̀wò ó ṣàyẹ̀wò ó ṣàyẹ̀wò. gbàbọ̀dè nínú ilé ọmọ yìí tí òjò ti gbímọ kí lohun tó gbàbọ̀dè nínú ẹ̀yà ara mi ṣọ́ mi ara mi ni ṣí ẹ̀yìn mi ni ṣé ẹ̀dọ̀ mi ni ṣé ẹ̀jẹ̀ mi ni ṣé ibi tó yẹ kọ́mọ dúró sí ni ṣé lára ọkùn mi ọkọ mi ni ẹ̀yin tẹ́ ń gojú ọlọ́run fọmọ ẹgbàá kí ni ohun tó gbàbọ̀dẹ̀ nínú ayé mi tí ọmọ òfin dúró wà ní áńgẹ́lì àánú ó yá dáná sùn ó yá finá jabọ́ finá jabọ́ èmi náà fẹ́ gbọmọ ró finá jabọ́ èmi náà fẹ́ dàbí àmọ́láyé open your mouth and begin to pray ó yá ó yá ẹ̀yin tẹ́ wà lórí youtube ẹ ṣíà ẹ̀yin tẹ́ wà lórí youtube ẹ máa ṣíà ó yá ó yá ó yá ó yá ó yá ó yá kí ló mu tó ti gbà bọ̀dẹ̀ kí ló mu tó ti gbà bọ̀dẹ̀ kí ló mu tó ti gbà bọ̀dẹ̀ ó yá ó yá ó yá ó yá áńgẹ́lì àánú o áńgẹ́lì àánú o áńgẹ́lì àánú o fina jabọ́ fina jabọ́ nínú omi ara nínú ẹ̀jẹ̀ ó yá ó yá ó yá ó yá jésù olúwa wa wàá tún pé jésù olúwa fún mi ní agbára tí ilé ọmọ mi á fi gbé ọmọ ró ẹlòmíà lóyún wá sọ fún pé kò ní capacity láti kárí oyún ṣé káwọn yọ ah màmá yìí gbàdúrà tí ilé ọmọ yẹn bá gba tó bá kún fún inú àti agbára ọmọ yẹn á dúró for nine months wàá dẹ̀ bi láàyè wọn á kí ẹ kú oríire ó súre fún gbogbo ẹ̀yin tẹ́ wà nínú oyún lọ́wọ́lọ́wọ́ lórúkọ jésù àrùyè ní fi yín ah, ah, ẹ̀yin tẹ́ di wọ́n di sẹ̀ sínú ẹgbẹ́ ọwọ́ yín lé yín bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ lórúkọ jésù ẹ ò ní ru àrùn dànù. Mama, yìí ṣàmì o ó mọ túmọ̀ ẹ̀ ó ru oyún for nine months ṣùgbọ́n kò rọmọ gbé wálé ó gbé oyún yẹn dúró lóòótọ́ for nine months ṣùgbọ́n wọn ò jó rọmọ gbé wáyé wọn ò jó rọmọ gbé wá sílé mo súre sí ayé gbogbo ẹ̀yin tẹ́ ẹ di wọ́n di sẹ̀sínú yìí lórúkọ jésù ẹ ò ní ru àrùdà ẹ̀yin abiyamọ ẹ bá wọn ṣàmì we are sowing a seed mo ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ di wọ́n di sẹ̀sínú gbogbo aláboyún tó ń gbóhùn mi ní ọ̀sán yìí lórúkọ jésù olùgbàlà ẹ ò ní bá wọn ru àrùdànù mo náà ní bá wọn ru àrùdànù ẹ ti rùn láàyè ẹ ó sọ láyé kò ní gbóná mọ́ yín lára. kù sójú ọ̀nà áńgẹ́lì àánú fún mi ní agbára tó ń ru oyún tó dẹ̀ ń sọ láyọ̀ agbára tó ń rí oyún ní máa bẹ̀rẹ̀ iná sínú yẹn gbá inú ilé ọmọ ẹ mú ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run fọmọ ilé ọmọ mi gba agbára ìwọ ilé ọmọ mi gba agbára gba agbára gba agbára ó lóhun kan wọn yóò lè ṣe àìmáṣe láìsí àwẹ̀ àti àdúrà torí má jẹ̀mú àwẹ̀ àti àdúrà rẹ̀ wọn a máa gba inú yẹn mú ìwọ inú mi ọjọ́ pé rí àánú áńgẹ́lì yìí gbà rí àánú áńgẹ́lì yìí gbà ó yá gba agbára ìlóyún gba agbára ìlóyún gba agbára ìlóyún ẹ pé jésù ẹ sọ́ di àdúrà ẹ̀yin abiyamọ join them in that prayer join them in that prayer join them in that prayer join them in that prayer ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run ẹ fìtara gbà ìwọ inú mi gba agbára ìlóyún gba agbára ìlóyún gba agbára ìlóyún gba agbára ìlóyún gba agbára ìlóyún gba agbára ìlóyún gba agbára ìlóyún bá agbára ẹ̀ lóyún bá agbára ẹ̀ lóyún bá agbára ẹ̀ lóyún agbára ẹ̀ lóyún oh God of mercy angel of mercy empower my womb angel of mercy empower my womb angel of mercy empower my womb for some for conception for conception empower my womb are you praying are you praying máa sọ fún áńgẹ́lì yẹn áńgẹ́lì àánú rọ inú ilé ọmọ mi lágbára èmi náà fẹ́ lóyún fún oṣù mẹ́sàn-án mo dẹ̀ fẹ́ bí sáyé áńgẹ́lì àánú yẹn ó yá rọ inú ilé ọmọ mi lágbára rọ nǹkan ọmọkùnrin ọkọ mi lágbára ẹ máa sọ̀rọ̀ ẹ fi tára gbà ẹ fi tára gbà ẹ fi tára gbà ẹ fi tára gbà áńgẹ́lì àná sọ mí dàbí àmọ́ lórí òkè wọlé áńgẹ́lì àná jésù olúwa wà wá pé jésù áńgẹ́lì àná jẹ́ kó jẹ́ ẹ̀rí tèmi lọ́kàn tó fẹ́ gbọ́ lórí òkè ẹ̀yin wo lẹ gbà á gbọ́ mo fẹ́ kó gbà let it be my own testimony next let it be my let the next testimony be my testimony olúwa jẹ́ kó jẹ́ ọ̀rọ̀ ẹ̀rí mi lọ́kàn tí màmá fẹ́ sọ lórí òkè ọ̀rọ̀ ẹ̀rí pé mo lóyún mo fẹ́ kó gbà ó gbà á lọ́wọ́ áńgẹ́lì yẹn kó tó lọ áńgẹ́lì àánú ṣiṣẹ́ báyìí ó wà lẹ́gbẹ̀ẹ́ báyìí ó ń dúró ní ẹ̀kọ́ ìyanu mo fẹ́ kó pe jésù áńgẹ́lì àánú angel of mercy let it be my own testimony for conception let it be the next testimony to be shared on this mountain jẹ́ kó jẹ́ ẹ̀rí tèmi pé mo lóyún jẹ́ kó jẹ́ ẹ̀rí tèmi pé mo lóyún lókùtàn fẹ́ sọ lórí òkè wọlé rí kan ó kún yọ. tó fẹ́ sọ ọ̀rọ̀ ẹ̀rí mi lọ́kàn tó fẹ́ sọ ó yá ó yá ó yá ó yá ó yá Let it be my own testimony that, that the whole world wants to hear. Let it be my own testimony. I have heard so many people testimony of conception. Angel of mercy locates me. Are you praying? Are you praying? Or you are just playing? Lift up your voice. Get connected in that prayer. Make sure your mind is connected. Let your heart get connected with that prayer. Let it be my own testimony. Let it be the next. Let it be the next. Let it be the next. Let it be the next. Let it be the next. Let it be the next. In Jesus' name we pray. Mo sọ tẹ́lẹ̀ sínú ayé ìwọ tó gbàdúrà. Pẹ̀lú ìgbàgbọ́, ọ̀rọ̀ ẹ̀rí tó kàn pé wọ́n lóyún ìbẹ́ta. Ọ̀rọ̀ ẹ̀rí tó kàn pé arábìnrin yẹn lóyún ìbejì. Ọ̀rọ̀ ẹ̀rí tó kàn lórí òkè yẹn pé wọ́n lóyún ọmọ fún ìwọ tó gbàgbọ́ yìí pẹ̀lú àmì méje ni kò ṣe lórúkọ Jésù ó di tiẹ̀ áńgẹ́lì àánú yẹn kọjú sí ẹsẹ̀ áńgẹ́lì àánú yẹn rántí rẹ̀ àmì rẹ kó gbá ìyá yìí fún àmì rẹ kó gbá ìyá yìí fún àmì rẹ kó gbá ìyá yìí fún àmì rẹ kó gbá ìyá yìí fún àmì rẹ kó gbá ìyá yìí fún àmì rẹ kó gbá ìyá yìí fún àmì rẹ gbá ìyá yìí fún ìrora ọ̀rọ̀ so in Jesus name we pray ó ti rí bẹ́ẹ̀ a tún pe jésù ah ọlọ́run ìpè ọlọ́run ìpè ọ̀rọ̀ wo ni mo ti sọ sẹ́yìn tó dẹnu àti bímọ mi láyé mo fẹ́ kó gbà ó ọ̀rọ̀ wo ni mo ti sọ sẹ́yìn olúwa ọ̀rọ̀ wo ni mo ti sọ sẹ́yìn tó dẹnu àti bímọ mi láyé wà ní áńgẹ́lì àánú o fi ọwọ́ àánú rẹ parẹ́ lọ́sàn-án ó ti sọ̀rọ̀ kan mọ́ mi ó sọ̀rọ̀ kan sẹ́yìn ìwọ gan ti gbàgbé ọ̀rọ̀ yẹn ó ṣe bí áńgẹ́lì àánú yìí lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ wo ni mo ti sọ sẹ́yìn ah mú mi gbà ó ọ̀rọ̀ wo lọ́kọ mi ti sọ sẹ́yìn èdè òdì wo lọ́kọ mi pa èdè wo gan lòbí mi pa tó dá àti ṣàbíamọ mi dúró láyé wọ́n ní áńgẹ́lì àánú ó yẹ náwó àánú pa àwọn ọ̀rọ̀ búbu yìí rí rẹ́ kó o sọ mí dàbí amọ́ ẹ pa. ẹ̀yin abiyamọ ẹ sọ sí nìyẹn ẹ sọ sí nìyẹn join them to pray this prayer join them to pray this prayer ọ̀rọ̀ òdìwọ́ ni mo sọ rí ọ̀rọ̀ òdìwọ́ lọ́kọ̀ mi sọ rí ọ̀rọ̀ òdìwọ́ lọ́mọ mi sọ rí ọ̀rọ̀ òdìwọ́ lọ́bí mi sọ rí tó dá mi dúró ní kòríta má lọ́mọ láyé áńgẹ́lì àánú máa ṣe kúrò ó yá ó yá ó yá ó yá ó yá àlèwo ló palẹ̀ mi lórí àlèwo lòbí mi palẹ̀ mi lórí màmá yìí gbàdúrà ọmọ tó yẹ kẹ́lẹ́ omi bí òbí ẹ̀ ti fi dájọ́ mo fẹ́ kó ya inú ẹ̀ kó kígbe àánú kígbe fún àánú olúwa lọ́mọ mi wọ́n ti fọmọ inú ẹ̀ lòmí dájọ́ àlèwo la mi lórí àlè wo ló bí mi palẹ́ mi lórí tó sọ mí sí kò ní ta bá lọ́mọ láyé áńgẹ́lì àánú lọ́wọ́ àánú ṣí lára mi ṣí lára mi ṣí lára mi ṣí lára mi ṣí lára ọkọ mi ṣí lára ọkọ mi òpin yọmọ tàbí. ó lè jọ kọ́nà pa àlè yẹn lọ́la tó wá ń dáhùn lára obìnrin màmá yìí máa fọ̀rọ̀ ara ẹ̀ ṣeré òpin yọmọ tàbí ẹni bá fòṣì tọ́ni jésù olúwa gbọ́ mi olúwa sọ kíní kan fún mi ó ní wo àwọn tó ń sọ fún pé kó má gbàdúrà mọ́ ó láwọn ló fi ń ṣe ẹ̀ bí àdúrà tiẹ̀ ti pọ̀ jù tọ́lọ́run bá máa ṣe á ti ṣe mọ́mì lẹ́yìn wọ́n ń fi ẹ̀ ṣe ẹ̀yẹ lẹ́yìn wọ́n ń pè ẹ́ lórúkọ tó jẹ́ lẹ́yìn bad report náà fàyè ó jẹ́ ìyanu kó gbàdúrà wọ́n lẹ́ni bá fòṣì ta ni ló máa kọ́ fi bú ni ó ọ̀pẹ jésù ah, ọlọ́run ìpè áńgẹ́lì tó ń pín ọmọ èémí níyanu kan ó yá nọwọ́ ẹ méjèèjì lókè áńgẹ́lì tó pín ọmọ ó yá sọ bẹ́ẹ̀ áńgẹ́lì tó wá pín ọmọ ṣí ọkàn rẹ payá báyìí áńgẹ́lì tó wá pín ọmọ èémí. áńgẹ́lì ọlọ́mọ èmi lọ́mọ iṣẹ́ ọmọ kan jíṣẹ́ fún mi áńgẹ́lì tó wá pín ọmọ gbọ́ mi ọlọ́run ló máa ń pín ọmọ o mo fẹ́ kí section yìí yí ẹ olúwa tọ́ ìmọ́lẹ̀ fún mi nínú ìwé genesis yẹn sáré gbọ́ ibi báyìí àwa wọnú àdúrà yẹn màá wá fi ẹ́sìlẹ̀ láàrin ìṣẹ́jú márùn-ún orí bí jacob ṣe gbà á tó gba ìyanu tiẹ̀ oníkíwọ́n náà gbà lọ́sàn-án tí áńgẹ́lì àánú ìbá kọjá ó ṣeéṣe kó má rí mọ́ ọjọ́ méje tó bá kọjá mọ́mì múra o múra o múra o múra o àwọn tó ń pàṣẹ blame lé lórí yẹn àwọn kọ́ ni solution wà lọ́wọ́ ẹ̀ not even your husband not even anybody gbọ́ ohun tí ọlọ́run sọ nínú ìwé Genesis thirty Genesis thirty from verse one ó ní nígbà tí rákẹ́lì rí i pé òun kò bímọ fún Jacob rákẹ́lì ṣe ìlara arábìnrin rẹ̀ ó sì wí fún jákọ́bù pé fún mi ní ọmọ that was rachel rachel turned to the husband mummy your child childbearing is not in your husband's hands stop fighting your husband hallelujah ó ní fún mi ní ọmọ bóyá àwọn náà wà ń bí oran tó tó mọ́kù ẹ ó gbọ́dọ̀ fún mi lọ́mọ òun kọ́ ló ń manufacture ọmọ ẹni tó ń manufacture ọmọ ló tọ̀ wá lọ́sàn tó ti rán áńgẹ́lì àánú wá dúró díẹ̀ e. ó wá kù sí ẹ lọ́wọ́ ó ti rán áńgẹ́lì àánú wá báyìí áńgẹ́lì yẹn náà ni Jákọ́ọ̀bù dúró tì tó gba ohun tó fẹ́ lọ́wọ́ ẹ̀ ìwọ ló máa dúró àgbọ̀ ohun tó fẹ́ he told that angel I will not let you go until you bless me and he fought with that angel overnight and his name turn around his fortune turn around mọ́mì ó ní fún mi ní ọmọ bí kò ṣe bẹ́ẹ̀ èmi ò kú jacob sì bínú sí rákẹ́lì ó sì wí pé èmi á wà ní ipò ọlọ́run ẹni tí ó dùn ọ́ lé ọmọ bíbí mọ́mì God is the one that supplies children ọlọ́run ló ń pín ọmọ o so if anybody is telling you stop prayer stop prayer your prayer is too much hey! they want you to miss it finally May you not miss it in the name of May you not miss it in the name. God is the one that is given so is the supplier of babies. Now let's jump to verse 22 of that same chapter we are reading. Verse 22. And God, look at it, remembers Rachel. And God, how many people will God remember today? He has sent this angel The same angel that he sent to Jacob that turned around the life of Jacob, that same angel is with us. Ó ti rán dé láti àná. Áńgẹ́lì àánú là ń pè é wá kígbe àánú ni kò béèrè. Àánú á pa gbogbo àṣìṣe rẹ rẹ. Àánú á pa gbogbo ẹ̀rìn tó ti rìn rẹ. Tó o bá ti jẹ́wọ́ rẹ̀ fún pé Olúwa, I'm back. I'm back to you, Lord. I'm back to you, Lord. I'm back to you, Lord. Only and God, remember Rachel. And God who remember rachel god hell ìwọ tó o bá lè gbàdúrà tó o dẹ̀ ń wọ ọmọ lórúkọ jésù ò ní pẹ́ lórí ìṣòro and god remember now there is another word tí mo fẹ́ kẹ́ rí bẹ̀rẹ̀ when god remember rachel and god akin to her ẹ jọ mọ́ mi tí o bá sọ̀rọ̀ sọlọ́run máa gbọ́ for God to have hearken to her then is she speaking for God to have remembered her then is calling God's attention your fasting is calling God's attention the májẹ̀mú tó ń ṣe fọmọ tó ti bí is calling God's attention the plus tolúwa ní ká lọ rà is calling for his attention the fasting of today is calling for his attention hallelujah so when the attention is gotten God remembered. And when God remembered, the Bible said he hearkened. Ó gbọ́ tí ò bá sọ̀rọ̀ ṣó máa gbọ́. Àwọn wo ló fẹ́ sọ̀rọ̀ lọ́sàn-án yìí kí ọ̀run gbọ́ tiwọn? Àwọn wo ló fẹ́ kọ̀run kọ́ rántí wọn? Remember me, O Lord. Ó yá sọ̀rọ̀. Remember me, O Lord. me, O Lord. Remember me, O Lord. Remember me, O Lord. Today. The Bible says, and God remembered Rachel. He didn't remember who did not call. Maybe you don't know. God knows your identity. God knows your name. He knows your attention. He didn't say God remember them, not collectively. Oh. God remember Rachel. He remember singularly. He remember individually. He remember because his attention was gotten by God. Mummy, àwọn wo ló fẹ́ kọ́nù kó gbọ́ lélẹ̀? Àwọn wo gangan ló rẹ́dì and God acting when there is remember remembrance there must be a solution when god can remember then your story must turn around and opened her womb so definitely the womb was shut so all those diagnosis doctors was telling you was what the enemy used to shut the womb Because when the womb was created, it was not shut, The womb was meant to be open to gain access for, for, for, for baby. So who shut it? Then the, enemy have shut it. All those things they are telling you, you have this, you have that, you have this, you have that. Those are the things devil has used to shut the womb. You are going to cry for mercy today. That angel, and the Bible said, and she conceived and bare a son, and said, God had taken away my reproach. Now, if he has not prayed to secure God's attention, that reproach would have been there. So anybody that is telling me àdúrà kọ́ ló máa ṣe, he just wants your reproach to be there. Reproach of Rachel did just just go. He called the attentions of God. He fasted. She fasted. Amen. She secured the attentions of God. And he, God acting unto her voice lift up your voice carry your baby items and begin to call this angel that is in the house angel of mercy angel of mercy focus on me this afternoon focus on me focus on me focus on me and deliver me babies bó o bá ṣe fẹ́ ni kó ṣe máa pè sí o tó bá jẹ́ ẹ̀kan ló o lè ní deliver me baby if you want it as many as possible say babies babies babies lift up your voice and begin to pray. carry your baby item begin to prophesy begin to prophesy begin to prophesy begin to prophesy upon any baby items you have brought any baby item that is with you lift it up and begin to say angel of mercy locate these baby items and give me my children angel of mercy remember me. Remember me. Remember me. Remember me. Remember me to deliver me, my baby. Remember me. Oh God of this month. Oh God that distribute children of this month. Oh God that remember the barren of this month. Here I come. Here I come. It is my turn. It is my turn. It is my turn to testify. Are you praying? Are you praying? Mothers, join them with faith. join them with faith join them with faith olúwa ní gbogbo àwa abiyamọ bá a ṣe ń gbàdúrà fáwọn tó ń wojú ọlọ́run ó ní irúgbìn ní fún wa àwọn ọmọ wọn ò ní ṣe aláìbímọ lásìkò wọn ò ní mọ ìrírí àgà olúwa là ń fún irúgbìn ìwọ máa sọ máa sọ tọkàntọkàn rí i pé ó ń gbàdúrà yẹn fún wọn tọkàntọkàn rẹ bó ṣe lè gbàdúrà fún ọkọ bí rẹ bó ṣe lè gbàdúrà fún ọmọ inú rẹ máa sọ fún ọlọ́run gbogbo ẹrù ọmọ tí àwọn ènìyàn wọ̀nyí kó débi ọlọ́run má jẹ̀mọ́ ó ti ṣe láìmọye ìgbà ó yá ṣe tiwọn náà ó yá ṣe tiwọn náà sọ́ di ẹ̀rín So dear, so dear, remember that, remember that, open their womb, remember that, open their womb, remember that, open their womb, remember that, open their womb, remember that. I use this as a point of contact for every baby I, that we have lifted up unto God this afternoon. our voice and say, God, oh God of heaven, begin a spiritual environmental scanning. nínú ayé àwọn ènìyàn wọ̀nyí kí ló ń bẹ láyìíká àwọn ọgọ tó ń gbàbọ̀dé má bímọ fún wọn olúwa kí ló ejò ẹgbà ẹ̀yin ọmọ ọlọ́run ẹ bá mi ṣí ẹ̀ lọ́sàn kí ló ń bẹ láyìíká àwọn ènìyàn wọ̀nyí tó ń gbàbọ̀dé má bímọ fún wọn wà ní ó yá gbiná ẹ̀ fún ẹni tó wà ní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 tí ẹni yẹn ò bá ti dúró olúwa ní ẹni yẹn ó ń wo ojú ọlọ́run fún ọmọ ó wá wò wípé ó ti ń pẹ́ wọ́n dẹ̀ sọ fún pé kò sí nǹkan tó ṣe kò sí nǹkan tó ṣọkú ẹ̀ ó wá nàjú síta ó lọ ní ìbáṣepọ̀ níta olúwa lóhun tí ò jẹ́ kẹ́rí ẹ̀ tí dè nìyí tí ẹni yẹn ò bá ti jú olúwa ní áńgẹ́lì àánú yìí tó ń bẹnu agbo fẹ́ fọwọ́ kàn ó ní kí n kàn sọ̀rọ̀ àṣẹ kan sínú ayé ẹni yẹn olúwa ní ẹni yẹn ń gbọ́ mi o ó wà níbí olúwa ní ẹni yẹn ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ó ń wojú ọlọ́run fún ọmọ ó ti pẹ́ ó ti dúró wọ́n dẹ̀ ní kò sí nǹkan tó ṣe wọ́n ní kò sí nǹkan tó ṣọkọ ṣùgbọ́n ó nàjú síta ó lọ ní ìbálòpọ̀ níta tí kìí ṣe ọkọ olúwa lóhun tó sì dá dúró láì tí ì lóyún ni ó ní ṣùgbọ́n ó wà lára àwọn tí áńgẹ́lì àánú ọjọ́ méje yìí wá jíṣẹ́ fún láti bú àjàgà yẹn tó ń tẹ̀lé olúwa ní àjàgà orí burúkú ni àjàgà àgàn má padà lọ́mọ láyé olúwa ní kó jáde o kí áńgẹ́lì àánú yìí fọwọ́ kan kí àṣẹ jáde sí onílẹ́yìn oṣù mẹ́ta á pè lórí òkè bí ọlọ́run ti dákun lóhùn àlàáfíà fẹ́ni ẹ kọ nọ́mbà yẹn jáde fún wọn tí ò bá ti tutù. Ah! oníṣẹ́ látọ̀run ó máa ṣiṣẹ́ oníṣẹ́ látọ̀run. 13 jésù áńgẹ́lì àánú tọwọ́ bọ omi yìí àti èso yìí lọ́wọ́ mi bóyá ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ wa olúwa ní gbogbo ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run fọmọ ẹ máa wà nínú àwẹ̀ every wednesday tá a bá ṣetán la máa ń break ẹ máa wà nínú àwẹ̀ every wednesday tá a bá ṣetán a máa fi ọ̀gẹ̀dẹ̀ yẹn break àti omi tá a gbàdúrà sí ó gbé ènìyàn ná omi yẹn sókè. Okay ah áńgẹ́lì àánú tó ń bẹ nínú àpéjọpọ̀ yìí tọwọ́ bọ omi yìí bí n bá ṣe mú kí n ní èso ọmọláyé kó ba kó fọ gbogbo irúgbìn àmájò bímọ gbogbo irúgbìn tó ń di ọmọ lọ́wọ́ kó fọ́ dànù lára mi kí n yà mọ̀gbẹ́ kí n tọ̀ mọ́tọ̀ open your mouth and begin to pray. ní àwọn lórí ẹ̀ka ọ̀pọ̀ mi ó ní tọwọ́ bọ̀ mi tọwọ́ bọ̀ mi láti lórí àmì tọwọ́ bọ̀ mi gbogbo aláboyún tó bá mú gbogbo aláboyún tó bá mú tí wọ́n ti rí àbí àgbọ̀ tó mú ó di ọ̀rọ̀ láyé àgọ̀ bá mú ó lọ di ọ̀rọ̀ mọ́ aláboyún tó bá mú ó lọ bí àbí Jésù Olúwa wa a ti wí àṣẹ ọ̀run gbọ́ mọ́mì tó gbàgbọ́ yìí ó sọ̀rọ̀ ẹ̀rí ẹ̀ dádì tó gbàgbọ́ yìí ẹ ń sọ̀rọ̀ ẹ̀rí ẹ̀ àṣẹ ọ̀run gùn bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ o jésù olúwa wa mọ́mì ẹ mú bá sàtífíkẹ́tì yẹn jáde mo lérò pé ó wà lọ́wọ́ yín bá sàtífíkẹ́tì tẹ́tí print out pẹ̀lú ìgbàgbọ́ wa nà sókè wa ní ọlọ́run ìpè ọlọ́run má jẹ̀mú ọlọ́run má jẹ̀mú ọlọ́run má jẹ̀mú bẹ́ẹ̀ yóò bá bímọ kò lè mú dání bẹ́ẹ̀ yóò bá bímọ wọn lè kọ́ lọ́wọ́ wá ní olúwa mo ti mú wá sínú ilé rẹ olúwa yọ̀ǹda tèmi fún mi mo ti mú bá sáfíkẹ́ẹ̀tì yìí wá mo ti fi gbàgbọ́ print yẹ mo ti fi gbàgbọ́ kọrúkọ ọmọ mi sí olúwa sọ di reality mọ́ mi lọ́wọ́ áńgẹ́lì àánú fi òǹtẹ̀ lù ú nà ọ́ sókè jẹ́ káńgẹ́lì àánú yẹn rí lọ́wọ́ ẹ̀ nà án sókè nà án sókè mo ti fi gbàgbọ́ mu wá áńgẹ́lì àánú yìí ó tó ń bẹ nínú agbo àwa bíi ọmọ lọ́sàn yẹn ó yá fi òun tẹ̀ fi òun tẹ̀ fi òun tẹ̀ lò ó yá sọ ní ọdún. ọlọ́run tí a kò lè rídìí ọlọ́run tó jẹ́ kí bó ṣe máa ń rìn kò yí ẹ̀dá ọlọ́run tí ọ̀nà rẹ̀ kò yé màmá yìí fi tara gbà á nà án sókè máa sọ fún ọlọ́run olúwa áńgẹ́lì àánú fi òǹtẹ̀ ọ̀run lò fi òǹtẹ̀ ọ̀run lò fi òǹtẹ̀ lò fi òǹtẹ̀ lò fi òǹtẹ̀ lò sọ́ni reality sọ́ni reality sọ́ni reality gbọ́dọ̀ jésù kristi olúwa wa wàá wá sọ fún ọlọ́run olúwa agbára wo ló sọ wípé mo máa bá wọn fi ipò abiyamọ pètàn láyé ni tó ní mi ò ní bá wọn dé ìkórìtà yẹn ipá wo ló dúró tì mí tó ní mo máa bá wọn fi gbà pé mo máa ń bá wọn gbàdúrà bí amọ lórí òkè wọlé rí kan mo máa ń bá wọn gbàdúrà bí amọ ní Dallas mo máa ń bá wọn gbàdúrà bí amọ ní Minnesota agbára wo ló ní kí n fi kọ́ abiyamọ pìtà ẹ̀yin abiyamọ náà ẹ̀ dúró ìyẹn ló agbára tó ń sọ ní dàgànjú ọlẹ́ agbára wo ló ní kí n fi kọ́ abiyamọ pìtàn láyé agbára wo lórí kí n fi pọ̀ bí ẹni ìlànà sọnù ẹ gbiná lára mi ẹ̀yin ẹ̀mí tẹ́ ń bá mi rìnrìn àjò mi ẹ̀yin ẹ̀mí tẹ́ ń darapọ̀ mọ́ mi láyé ẹ̀yin ẹ̀mí ọkọ ọ̀run tẹ́ ẹ ní kí n fi pọ̀ abiyamọ pìtàn láyé ó yẹ gba ìdá ẹ gba ìdá. ọ̀run tí iṣẹ́ ẹ sì ń dá àti bímọ mi dúró mọ́mì òun ojú ọlọ́run fọmọ oníbálòpọ̀ lójú oorun ó gbọ́dọ̀ gbàdúrà gan ó ní ọkọ ọ̀run ni òun ló ṣe useless ìbálòpọ̀ ọkọ ayé hallelujah ọpẹ jésù olúwa pa ọkọ ọ̀run tó ń dá àti lọ́mọ láyé mi dúró kò ní jẹ́ kẹ́lómi gan lọ́kọ tẹ́bi kó máa padà bímọ ah àràkàtà mo dẹ̀ gbóhùn olúwa áńgẹ́lì yìí sọ wípé ó ní ọmọ mi sọ fún àwọn ènìyàn wọ̀nyí pé kó sáré ṣí àlẹ́ méje ó lóun fẹ́ sáré fún wa ní ìyanu kan òun fẹ́ fún wa ní ìpè pàjáwìrì ògo bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àá olúwa lọ́mọ mi mo fẹ́ sáré fún wọn ní ìpè pàjáwìrì ògo ìpè olúwa ní kó ṣí àlẹ́ méje áńgẹ́lì yẹn ní kó ṣí àlẹ́ méje ó ní mo fẹ́ sáré fún wọn ní ìpè pàjáwìrì ògo so o ti ń ṣe àti èmi náà ń ṣe àti èmi ni o olóhùn ó ní àwa kan máa gbọ́ ìpè pàjáwìrì ògo kì í ṣe fún ibi o ìpè pàjáwìrì ògo olóhùn fẹ́ àpúrúfù ẹ̀ bàrà kapo ṣàǹdálí àkàtà ìlẹ́bọ̀ àǹdẹ̀rì abàṣìdálì àgàbà ègúdèlígèdèlì àkàtà àbáyà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ó ní òun fẹ́ fún wa ní ìpè pàjáwìrì ògo òun fẹ́ fún wa ní ìpè pàjáwìrì ògo olúwa ló ló àá ó ló fẹ́ mú ròyìn ayọ̀ yìí kan ẹnìkan òun dẹ̀ fẹ́ fọ́ wa náà ní ìpè pàjáwìrì ògo ó ló fẹ́ ọlọ́run fẹ́ sáré lù ẹ́ láti mú ọ̀rọ̀ ìyè yìí tó ẹnìkan ah, òun dẹ̀ fẹ́ gbé ìpè pàjáwìrì ògo dìde ó yá ó yá ó yá ó yá ó yá ṣé o ti ṣí àbá ẹ̀ ṣé o ti sáré ṣí àlẹ́ méje mo súre sínú ayé ẹ̀yin tẹ́ gbàgbọ́ yìí ìpè pàjáwìrì fún ibi gíga ìpè pàjáwìrì fún òkè ìpè pàjáwìrì fún ìtayọláyé ìpè pàjáwìrì fún àlùyọláyé ìpè pàjáwìrì fún ògóláyé torí máa ń jẹ́ àmúṣẹ́rìn yóò tẹ̀yìn lọ́wọ́ gbogbo àwọn tá a gbọ́dọ̀ yìí lórúkọ Jésù ó tẹ̀ wá lọ́wọ́ ó tẹ ọkọ wa lọ́wọ́ ó ṣiṣẹ́ fáwọn ọmọ wa ó ṣiṣẹ́ for the urban generation ìdáná ẹ̀kọ́jì ìdáná ẹ̀kọ́jì so shall it be in Jesus name you pray olúwa tún wípé ẹgbẹ́ pẹpẹ ènìyàn dìde o gbogbo ẹ̀yin jẹ́ ń wojú ọlọ́run fọmọ ẹ pàdé wa nílùú sílálẹ̀ olúwa ní ìyìn yẹn ṣe ń tẹ̀síwájú ó ní kó máa fi ìyìn parí ẹ̀ ní every wednesday lẹ́yìn tẹ́ ẹ ti gbàwẹ̀ tẹ́ ẹ ti gbàwẹ̀ tẹ́ ẹ ti gbàdúrà olúwa ní kẹ́ ẹ máa fi ìyìn lé every wednesday ibikíbi tó o bá wà tó o bá sí nílùú sí join the prophetic praise online make sure you are there make sure you are there me o gbàwẹ̀ o gbàdúrà yìí rí i pé o fi ìyìn yẹn lé lórí every wednesday seven pm houston time ajẹ eight pm new if you are in houston come into that auditorium if you reside in houston orí inú ẹ ò ní takò ẹ sórí bàbá máa ń sọ kíní kan fún wa ohun méjì ló ń kó bọ́ládùá ìjọra ẹni lójú àti ìgbéraga hallelujah ọ̀pọ̀ láńgẹ́lì ẹ̀ ń dúró de lórí pẹpẹ yẹn ìgbéraga òjò wọ houston a ní màá dúró lórí aago áńgẹ́lì yẹn dẹ̀ ń dúró de péjọ tó bá wọnú ìjọ àfilẹ̀ lọ́wọ́ mọ́mì èèyàn ń fi akọ́ bọ́lọ́run rìn o you can't boast over God òun ló ní àṣẹ lórí ẹ ọ̀nà tó fẹ́ gbà ẹ dá ẹ lóhùn ìgbà tó fẹ́ gbà dá ẹ lóhùn òun ló ní àṣẹ lórí ẹ not you ó dẹ̀ máa ń sọ kinní kan ẹni bá ń wọ́ ọmọ kì í kẹ́gbẹ́ o ó gbọ́ ẹni bá ń wá nǹkan kì í kẹgbẹ́ o gbọ́ bí tí mo ti bẹ̀rẹ̀ ẹni tó bá fòṣì bú ẹ mọ́mì ẹni bá fòṣì ta ni ló máa kọ́kọ́ fi bú ni àwọn tó sọ pé tiẹ̀ ti pọ̀jù àdúrà ti pọ̀jù wo wọ́n bú ẹ lẹ́yìn wọ́n sọ all manner of things lórí ẹ lẹ́yìn wọ́n ń dídíkù ẹ lẹ́yìn wọ́n ń yẹ̀yẹ́ ẹ lẹ́yìn ṣé bóun la kàánú ìwé mímọ́ yẹn hallelujah lórúkọ Jésù máa dára fún wa ìdí nìyẹn so many times we need to be wise we need to be wise we need to be wise lórúkọ jésù rẹ̀ máa dára fún wa lórúkọ jésù mo ló máa dára fún wa lóru ẹja sọ fọlọ ní ìparí olúwa lálẹ́ yìí fi ìyìn alẹ́ mi òní fi ṣe àṣepé tòní fi ìyìn mi lálẹ́ yìí fi ṣe àṣepé ẹ̀rí mi open your mouth and begin to pray open your mouth and pray open your mouth and pray open your mouth and pray jésù olúwa wa ẹ wá sọ fún ọlọ́run olúwa gbogbo àwọn àkọ́bí lórí òkè yìí olúwa gbé ohùn wọn jáde bí ohùn yìí ṣe ìpè yìí ṣe ń jáde tí gbogbo ayé ń gbọ́ olúwa gbé ohùn àkọ́bí wa dìde lórí òkè jẹ́ kí àgbáyé kí wọ́n máa gbọ́ ohùn àwọn àkọ́bí wa lórí òkè gbogbo àkọ́bí tó ti inú iṣẹ́ ìránṣẹ́ ìjáde ìbáàjẹ́ òbí olúwa jọ̀ọ́ máa gbọ́ ohùn wọn ẹ pé jésù ẹ sọ́ di àdúrà olúwa gbé ohùn àwọn àkọ́bí wa jáde olúwa gbé ohùn wọn jáde fún ayé gbọ́ gbé ohùn wọn jáde gbé ohun wọn jáde gbé ohun wọn jáde gbé ohun wọn jáde jésù olúwa wa mo tún súre sẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣí àìpàdé yìí lọ́sàn-án tẹ́ lórúkọ jésù olùgbàlà ohun tẹ́ gbàdí lórí òkè yìí ògo tó o fi lọ̀ yín rí ohun rere tó o fi lọ̀ yín rí àánú tó o fi lọ̀ wá rí lórúkọ jésù májàmú yìí filé wa lọ́wọ́ torí pé a ìròyìn ayọ̀ báwọn ọmọ ọlọ́run tí ò ń gbẹ́ngbẹ́ lórúkọ jésù òǹgbẹ ògo kò ní gbé ẹ wá láyé òǹgbẹ ògo kò ní gbé ẹ wá láyé òǹgbẹ ẹ̀rí kò ní gbé ẹ wá láyé òǹgbẹ ohun rere mo ní kò ní gbé ẹ wá láyé gbogbo owó tá a fi ṣí àyí kò ní gbọmọ sí kò ní wọ ibojì kò ní wọ itẹ́ ìdáná ẹmọjì ọwọ́ ìyá agbára mú á ògo mú á oríire mú á ayọ̀ mú dalẹ̀ ayọ̀ ò bọ́ lọ́wọ́ wa àti ọ̀nùgún ó ti rí bẹ́ẹ̀. jésù Olúwawa, wa gbogbo ènìyàn jẹ́ àyìn ọlọ́run yẹn dáadáa ẹ jẹ́ àyìn fún ohun tó ṣe let's thank God what he did láàrin àwa àfàdúrà ṣẹ́gun one hour ká tó wo àárín abiyamọ let's thank him for the angel of mercy that operated in our midst this afternoon day two ọjọ́ méje láńgẹ́lì yẹn fi fẹ́ rìn o ìwọ tó o bá pa ọjọ́ méjèèje jẹ ò sí láàrin wa ọjọ́ méje olúwa lọ́mọ mi òun yọ̀ǹda áńgẹ́lì àánú fún wa tó o bá rí kó ṣiṣẹ́ fún ẹ dẹ́kun sí ẹ lọ́wọ́ áńgẹ́lì ni Jacob rí mọ́mì tí ìpín ẹ yí padà áńgẹ́lì ni ò jẹ́ kí pétérù ó kú wọ́n bá bẹ́ orí tiẹ̀ náà ṣùgbọ́n áńgẹ́lì yẹn ló yọ áńgẹ́lì yẹn ló wọlé tó èmi àti ẹ wáyé ó lóun fẹ́ bá wa ṣiṣẹ́ ọjọ́ méje gba ohun gbogbo lọ́wọ́ ẹ̀ jẹ́ kí ọkàn máa tètè dé come very early join intercessory on the on the radio one hour before the time àti máa kọ́ gbọ́ intercessory to welcome the angel into our midst for the next seven days don't miss it tomorrow same time join us and you shall be blessed ẹ jẹ́ gbàdúrà kan yín adéṣorí ọ̀fẹ́ olúwa gbogbo èyí tá a ti wí nínú àdúrà lọ́sàn-án yìí ìjọba balógun bá ṣe àwo ló jókòó sí kọ̀kọ̀ tó lóun á yí dànù ah wà ní olúwa yí ogun lé lórí olúwa yí iná lé lórí wọ́n mọ̀ pé ó ti wá bí àdúrà wọ́n mọ̀ pé ó ti gba àwẹ̀ fọ́mọ lónìí wọ́n mọ̀ pé ó ti wá gbàdúrà mo fẹ́ kó o gbàdúrà gbogbo ìjọba balógun pàṣíà tó lóun á yí àdúrà tọ̀sán yìí dànù pé kò ní mú èso jáde pé kò ní sọ mí dọlọ́mọ pé kò ní fún mi ní ìpín tèmi wà ní ọlọ́run má jẹ̀mú o ó yá rọ̀jò iná lé lórí ẹ̀ sọ́ọ́rí àdúrà bẹ́ẹ̀ ó yá ó yá yá yá yá fìtàràgbà fìtàràgbà fìtàràgbà olúwa fìtàràgbà gbogbo ìjọba balùpàṣà lórí àdúrà tá a ti gbà fọmọ tó ń mojú ọlọ́run fọmọ fún gbogbo àwọn aláboyún ìjọba balógun pàṣà àwọn olóòrùn fẹ́ dé lọ́nà olúwa dé pa olúwa dé pa tó lẹ́rìí òní ti bẹ̀ jáde olúwa dé pa gbọ́dọ̀ jésù olúwa wa ẹ jẹ́ a máa múra sílẹ̀ mọ́mì convention wa ní ọ̀ndẹ̀ november five to seven nílùú Houston abiamu òtítọ́ convention ó gbé ènìyàn jẹ́ àna rẹ̀ wá jáde every Wednesday la máa ń dán rẹ̀ lórí òkè yìí every Wednesday mọ́mì dáàdì mú ọ̀rẹ́ rẹ̀ jáde ọ̀rẹ́ èdìdí ẹ̀yin tẹ́ ń wojú ọlọ́run fọ́mọ rí ipò mú ọ̀rẹ́ jáde rí ipò mú ọ̀rẹ́ jáde rí ipò mú ọ̀rẹ́ jáde rí mú ọ̀rẹ́ jáde ná ọ̀rẹ́ yẹn sókè níbi tó wà wà ní olúwa mo fi ọrẹ yìí connect mọ áńgẹ́lì àánú tó ń bẹ ẹnu agbo wà ní mo fi ọrẹ yìí mo fi connect mọ áńgẹ́lì àánú tó ń bẹ ẹnu agbo olúwa mo fi ọrẹ ọwọ́ mi yìí mo fi kọ̀nẹ́ẹ̀tì mọ́ áńgẹ́lì àánú tó ń bẹ nínú agbo yìí jẹ́ ó jíṣẹ́ àánú nínú ilé mi open your mouth and be. yá ó yá ó yá ó ya ó yá ó yá ó yá ó yá olúwa mo fi tó bá jẹ́ fún kínní ló fẹ́ lò ná káàdì ẹ sókè wàá máa sọ tẹ́lẹ̀ olúwa mo fi ọrẹ yìí kọ̀nẹ́tì mọ́ áńgẹ́lì àánú yìí kó fún mi ní àánú ojú rere gbogbo ibi tí mo ti kọ lẹ́tà àánú sí ó yá kó fi jíṣẹ́ ayọ̀ fún mi gbogbo ibi tí ìdílé mi ti kọ lẹ́tà àánú sí tọkọ mi ti kọ lẹ́tà àánú sí mo fi ọrẹ yìí mo fi kọ̀nẹ́tì mọ́ for speedy delivery for speedy delivery for speedy delivery ìwọ kan gbé contract wọlé máa gbàdúrà for speedy delivery favour locate me mercy locate me for speedy delivery for speedy approval in the name of jesus i will not be denied my children will not be denied in jesus name we pray as you have decreed with your own mouth so shall it be. ọrẹ ọwọ́ rẹ yẹn mọ́ mi lórúkọ jésù ó gbà àánú fún ọ ó gba àánú fún ọdún ó gba àánú fún ọdún ó gba àánú fún ọdún ó gba àánú fún ọdún àṣọ jésù olúwawa go ahead and do it you can do it on paypal you can do it on cash app you can do it on zelle whichever is more convenient for you make sure you do it all the first timer in our midst can you please signify if you are joining us for the first time rí pé o lọ dá ọ̀rẹ́ yẹn o o lè dá lórí pépà o lè dá lórí káṣà o lè dá lórí zelle nigerian account number can you please help me write it out six zero six zero zero two two two nine two fidelity bank six zero six zero zero two two two nine two fidelity bank ẹjọ ẹgbọ́ ìfilọ̀ yìí any offering tẹ bá fẹ́ ṣe sí ministry please don't use the number that we always send text message to the only number attached to zell of the ministry is two two four three nine two eight zero nine eight that is the only number that is attached to the ministry zell and for the cash app the number attached to the cash app is three four six seven five eight three four six seven five eight two seven three eight don't use any other number please Share the number tá a máa the message sí yẹn please don't use it for any offering i want to beg you ẹ please and please don't use that number the only number ni mo ti kọ fún wa yẹn if you want to use cash app the only number attached to cash app of the ministry is three four six seven five eight two seven three eight three four six seven five eight two seven three eight and the one attached to the cash app is two two four three nine two eight zero nine eight please don't use any other number the lord will help us in jesus name i say god of heaven will help us in jesus name let's celebrate jesus once again celebrate him please get ready all our mothers in dallas i will be in dallas last saturday of the month our biamotito is back fully every month just like i told us service is ongoing fully in dallas the branch is fully established the pastors are there and the family join us for all our services sunday we have two services in the morning 9 a.m. to 11 a.m. Then we always hold evening section 5 p.m. to 7 p.m. Then all the weekly service is ongoing. Tuesday is our Bible study. Every Wednesday is our revival hour every friday we always hold vigil mommy go and pray on that altar there is anointing there the god of apostle adele babalọla is residing there the god of our father is residing there lórúkọ jésù dẹ̀ máa dára wa and every saturday i will be joining you all the mothers of the world pregnant women um, mothers trusting God for the fruit of the womb every last Saturday. I will be joining you for Abiyamo Otito in person every last Saturday. So this Saturday I'm going to be there October 30 Save the date October 30th, 10 a.m. Please let's be there and the Lord will help us in Jesus' name. Our Abiyamo Otito convention save the date November 5 to 7. Start buying your tickets down to Houston Koto tó máa wọ́n mọ́mí ẹ̀ tẹ̀ ra tíkẹ́ẹ̀tì yín kó tó máa bákan náà make your hotel booking for those who will be joining us outside the state outside the country we have make